wàsíù àgbàyà olè why do you delete my video wàsíù àgbàyà olè why do you delete my video wàsíù àgbàyà olè why do you delete my video wàsíù àgbàyà olè why do you delete my video wazir agbaya ole why do you delete my video wazir agbaya ole why do you delete my video. Mm. Mm. Thank you, Father, for this wonderful money. Hmm. Some of some people that I posted in my platform before, I'm deleting them now. I'm deleting them now. Yes. Tó bá ti wúlò. I'm deleting. So, uh, you know, those games that they always play, creating impression to people that things are good with them. I'm not part of those people who play that that game that some people will be using your head to collect money. If you rent a house, don't tell the whole world that you bought it here. If you rent a house, you are renting a house, don't tell anybody that you build it here. Don't forget you the game of four years, five years ago, that they will collect money, they will promise people, they will tell people to give you money. And those people will not give you the money. They will now tell you that they will give you money to buy house. That mean they will send them to give you money to buy house. Because before the time, they will now tell you to go and rent a apartment and say to the whole world that you bought the house and you are renting and you are now sit. The people who send them to you, they believe that they have settled you. And that's why they are calling majority of you Arugun. That's why they are calling majority of you Arugun. Ó So you started again. Me, I'm not part of the game. And that's why I came out this morning to explain that I bought car. I'm going to post the car safe to the Facebook for you to see. But I'm not part of those things that you just get things. Take pay and win your people today. Let me tell you, somebody is buying a car now that is paying cash. Even if it's not cash, that he can. They are begging him to just take his say, He, he refused. You understand me? So it's nothing. You understand? Especially when you are in abroad and you are working. If you are renting a car like you are buying credit, don't say you pay cash. I hate people that lies. I'm a reality person and a woman of reality, a true sayer. I don't want anybody to use my head again to cast call. Let me quickly tell you this story. You know that time that that woman came to buy clothes, I mean, buy, say you want to patronize me. I used to say, say no to terrorists. Nigeria is a terrorist country. Say no to terrorists. Say no to killing. Say no to terrorists. They send that woman to come and patronize me. Ah, mo forúkọ Bọ́lá ṣe láàárọ̀ robin in that way. But you know the person, popular mm, person, well no. They say I should give me money, including you Wasiu Ayinde, part of the people who did that game. And that's why they show my face that day. They say I should talk to Buhari's son, to God who made me. When I say something, they say, hey, it's too big for your mouth. Is it not what they show me? Will I be lying against things that they show me? They say, talk to Buhari, so well, you just need money now. You only thing, I said, they should just help me to release Sositobire at that time. I said, they should help me to release Sositobire. That is not the one that will be on. The person said, ha, ha, ask for money or oh, anything you say now, that's what they're going to give you. You know what? They pay them a lot of gigantic money for me to stop saying no to terrorists and this person was he already promised that they are giving me money they didn't give him money o oh. you understand me they didn't give me the money but the person started patronizing buy from me and create the impression that they are giving me money you understand so if they come again and tell you that you are renting so yeah, I saw some people they are showing they are he, he may rent house How that they rent I tell you if somebody is building house we are telling you how it started how it, the who have not built before and especially those of you dey tán ti fojú yín gbolẹ̀ dáadáa how tó ṣe máa máa gùn yín ọjọ́ tẹ́tí thirty tẹ́tí ṣe foundation tẹ́tí ń gbé débì kan limited kan tó gbé dé up tiẹ̀ tá lọ dẹ̀ tá lọ dẹ̀ ẹ mọye létà ti kọ́ ni kì í ṣe pé a sọ̀rọ̀ pé ilé kíkọ́ is a good one but kì í ṣe tẹ́ bá kọ́ ilé mo tún advice yín ni o tẹ́ bá lọ gara òṣì And ẹ̀yin tẹ́ bá lọ ń fara yín wéyàwó olówó kan àbí kinní ẹ kàn máa jẹ ìyáláyà ìyá ni owó tán ní kan fún yín yẹn wá sọ pé wọ́n ti fi jíṣẹ́ wọn ò ní fi jíṣẹ́ tó bá ti yá tó tó wá di pé owó labour expire bó jẹ́ five years gan lẹ́sàn ó máa expire náà ni tó bá ti expire wọ́n wá sọ fún yín pé a ti fún lówó tó ti wéèsì ẹ̀ dànù mo ṣe ṣe fún mi ńgbà yẹn wọ́n ní kí n wo ọmọ Buhari báyìí wọ́n dẹ̀ nìkan fún mi lówó wúmà yẹn ò fi jíṣẹ́ ó tún purọ́ ó tún wá gbé mi lọ kọ́ọ̀tù owó tó yẹ kán fún ẹ yẹn wọ́n á tún fi sponsor oògùn tì ẹ́ wọ́n á wá gbé ẹjọ́ lọ sọ́dọ̀ gòláyàtì orí facebook mọ́tò tí mo máa gbé mọ́tò yẹn kẹ́rí mọ́tò tí wọ́n fi ń ṣakọ tán máa sọ pé wọ́n ra bẹ́ǹsì dashboard wọ́n ń sọ̀rọ̀ rísìsì àbí kí ló ń jẹ́ ugu ń sọ̀rọ̀ lórí kinní kan àti èní ló pé nine days tí mo ti gbé dé báyìí nine days orí fóònù wọn ti approve ẹ̀ fún mi nine days tí mọ́tò yẹn ti wọnú compound mi tó ti wọnú garage mi èní ló pé nine days ṣé mo tiẹ̀ ṣó ẹ pé mo kàn ṣó inú ẹ̀ díẹ̀ ṣé mo ṣó ara ẹ̀ normally bó ṣe ti bú mi yẹn ṣe bó yẹ kí n máa sọ̀rọ̀ ni ó ti yẹ yín ó yẹ kí n máa ṣó ẹ̀ yá wọ́n sọ pé but èmi owó mi mo fi rà á o down payment me. is my money so I don't want anybody to kó wá gba ògo kó ṣe tán kí wàsí kó wàsí wà ní kádàdà kan máa sọ pé wàsí lò ó ṣe kí kò understand torí bó ṣe wà yẹn ó máa ń collect ni rip ni is a ripper wàsí ẹ̀ǹdẹ́ is a ripper He came to Canada right as we are talking to reap. He left in Nigeria. He reaping people in Nigeria. If we go to abroad and go and reap. it's a reaper. Do you know the meaning of reaper? Fraud, collecting people's things. He will reap. And they will tell you they want to entertain somebody. He's going to reap. In the the people singing abroad, hip hop, those uh, to own oh, mi ò fẹ́ dí àwọn yòókù lọ́rùn Me over fẹ́ torí àwọn àwọn tí ò ṣẹ̀mí yẹn mi ò fẹ́ dí others lọ́nà if not mo lè dí yín lọ́wọ́ bí ṣe wà ń bọ̀ mí ní dí yín lọ́wọ́ ṣùgbọ́n tẹ̀ bá fẹ́ kọ́lọ́run fúnra rẹ̀ kó dí yín lọ́wọ́ torí ọwọ́ èèyàn níbi tó dé ṣó ti yé yín ṣùgbọ́n tẹ̀ bá fẹ́ kọ́lọ́run fúnra rẹ̀ dí yín lọ́wọ́ ẹ kọ́ṣọ̀n ọ̀dọ́ kò lólùbáwí kò lólùfisùn ìṣe ṣàmẹ́gbẹ́ Gòláyátì ọ̀njì tí Dáfídì fi ìbọn fọ́ orí ẹ̀ sọ tó fi òkú fọ́ orí ẹ̀ kò sí ẹni tó lè fi sùn kò ní ìyá àwọn ọmọ ìyá ẹ̀ bó tiẹ̀ ní ìyá torí kò sẹ́ni tí ò bí kò ní bàbá ẹ̀ wọ́n kò sẹ́ni tó lè fi sùn kò sẹ́ni kò lóní ìbáwí ló ti yẹ yín àjàjà tí ìjọba tó bá wà lẹ́yìn sí tí ò jẹ́ kó kówó tí ò jẹ́ kó ṣe bó ṣe wù ú a máa ṣe gàlégàlé náà ni ẹ ṣáà jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. ìwọ tó bá ra lé tó bá lo ra lé you are your own wọ́n forúkọ mi gba owó for me to say no to terrorists torí ẹ̀ máa say no to terrorists mo yìí ń sọ ọ lọ títí dèní torí pé wọ́n béèrè pé wọ́n ti fún olówó náà ṣé ò dákẹ́ wọn fún mi lówó wọn fowó jíṣẹ́ o so wọ́n tún ti lè rí ìpòǹsìn kan wá sọ pé ìgbà tó dé Canada ẹ rí i pé Auto Bola ti ra mọ́tò ó ti ra Benz owó mi na my money I take buy am but na credit wey dey for my account wey dey na my credit I take buy am you dey hear me so na my credit I take buy the motor Now credit they give me the one they the one i paid down payment i paid credit and i gave them the old car to you know <laughs> eh. so don't let anybody deceive you i'm telling you now the other time remember to the to whom it may be consigned if you are not buying a house and you say you are buying a house <laughs> don't <laughs> i'm sorry to I'm sorry for speaking this English is also content. All right? This English I'm, I, I do speak, eh? I'm speaking only to two presenter that used to say like that, that used to speak like this. You know, Brekete also used to speak English like this. That's why I go to university. Me too, I'll go to university soon. But when I go, when that is college, when I go, I'll still be speaking like this but I can also I can speak another I can speak Queen English at times Come back, gbé English but now English bad bad English bad bad àwọn India ló máa ń ṣe customer me. I love Indians ṣá <laughs> English bad bad English bad bad English yes English bad bad bó you máa ń ṣèkè Obi ori bóyá ma phone. What you fún wọn tí bá ṣèkè anyway if you don't buy house don't announce to people that you buy house you <laughs> like that's why i'm explaining so that i won't be dancing here hey i bought a car oh yes i bought it we are still going to pay more money okay and then we are still going to do what i'm still going to pay more money pay money and i'll pay deposit but it's my money nobody give me money oh nobody give me money oh so don't be creating pressure because that's what they want you to be creating so that hey, so that wọ́n máa you know <laughs> kún máa ẹni tó bá gbé sókè tí wọ́n lè tún lọ máa bá ẹ dùn pé ó oh, náà ti kó owó dé owó ti dé nobody have given me money o and um, the ogun wọn tó bá dẹ̀ yé wọ́n máa sọ pé ah, ah sọ pé ìgbà tá a gbàdúrà fún wọn ni wọ́n máa bẹ̀rẹ̀ sí í rówó ọjọ́ tí wọ́n bá ti dáṣì mí lówó ṣó ti yé yín táwọn èèyàn bá sọ pé gba owó láti máa fi ṣòwò wọ́n dáṣì ẹni kìtì ẹ̀ ṣe bọ́rọ̀ aha I will come back and tell you dey. Hey, God, thank you. This what happened, But at this junction, somebody came to Canada and they approved car for me in Toronto to dey see. Na my money I there by am o. If he send money through K1 for, to give to me, he never give Oh, You know, he's a ripper, And, uh, you know, on the die, Ifa Kofun K1 kò sí bó ṣe lówó tó tẹ bá dáwó nàìjíríà tẹ kó sí lọ́wọ́ tẹ dá owó fún kó dàbí Dangote ẹ mọ ó ì máa jalè wẹ́wẹ́wẹ́ because ifá tán dá fún mi ìmọ̀ tán láwùfà yẹn ń jẹ́ ó ti yé yín pé gbádùn díẹ̀ kó ṣẹ̀sín rẹpẹtẹ gbádùn díẹ̀ máa ṣẹ̀sín kiri má ní tìjú wá ní wọ́n ti gé létí lọ ṣó ti yé yín bẹ́yẹn nobody give me money o ha is my credit o even the person I pay that day they know that I use my credit my name and my daughter's name they should go and check in tí mo fi i never go with cash because i don't have the cash o because i know i'm not involved in cryptos bitcoins fraud all this in nigeria yahoo yahoo say yahoo i'm not involved o okay and i don't lie i don't create impression for ọ̀dọ̀ pé ẹni tí ọlọ́run ò tí ì dùn nínú kó lọ máa lá ṣúgà jẹ̀díjẹ̀dí máa pa o ànóde o ẹ̀hẹ́ Into tó ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ kò gbúdọ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì o they are saying no to killing say no to terrorists say no to killing say no to terrorists Nigeria is a terrorist country they should stop killing people in Nigeria nígbà tí ìjọba tọ̀hún yẹn wà ń bẹ ìjọba kì í ṣe àwọn ìjọba kì í àwọn terrorists yẹn ti wà ń gbòòrò ó kàn jẹ́ pé designer oríṣiríṣi ló wá jáde nígbà tí ìjọba yẹn dé àwọn bíru àwọn Boko Haram ló kọ́kọ́ ń rè ní tẹ́lẹ̀ nígbà tó yá àwọn Fúlàní x-men àwọn bandit wọ́n bẹ̀rẹ̀ sí ní nickname oríṣiríṣi àwọn terrorist yẹn ti understand and we started saying say no to clean o say no to clean o say no o they start they send somebody to give me money to shut up my mouth to tọ́ ni Wàsíù Àyìndé collected the money with tí obìnrin yẹn àwọn ìjẹ̀bú kakọ̀ wọn ni mo ń bú ìjẹ̀bú ìjẹ̀bú bá fẹ́ kí la fẹ́ kí ló kàn wá pẹ̀lú ìjẹ̀bú tó bá fẹ́ ìjẹ̀bú tó ṣé ìjẹ̀bú kan ìjẹ̀bú gùdù bọ̀tí ńgbà táwọn kan bá ti ṣorí pípọ́n bí orí orí aláǹgbá pupa báwo ni wọ́n máa ṣe á sọ pé kí ló kọ ṣé mo sọ pé gbogbo ìjẹ̀bú ló bàdì ni bọ̀tí ńgbà táwọn kan bá ti débẹ̀ tó ń ba gbogbo orúkọ yín jẹ́ tẹ́ ẹ̀dẹ̀ lè kọ́ṣọ̀ wọn what is my business with that pé wọ́n máa sọ pé jẹ̀bú gbáfẹ́ jẹ̀bú gbádùn ó ṣe kíkọ ṣé mi náà ò ti kọ́ fún yín rí pé wọ́n gbáfẹ́ gbà tí wọ́n dẹ̀ mo dẹ̀ ti wá rí i pé wọ́n kàn gbáfẹ́ ni lára afẹ́ àtàjọ tó wọ̀ yẹn kì í ṣe gbogbo wọn o àwọn èèyàn pàtàkì wà níjẹ̀bú o mo respect bàbá wa Síkírù Adétọ̀nà but irú àwọn Wàsíù yẹn ẹlẹ́tẹ̀ alábùkù tó po ma ó máa wá gbádà gidi ó máa wá aṣọ gidi á kó wèrè sábẹ́ ẹ̀ á wọ aṣọ gidi á kó wèrè tẹ́lẹ̀ oníbàtẹ́ pípa obìnrin á fobìnrin ṣe tutù ìwọ ọkùnrin tó bá lọ fẹ́ pa èmi èmi máa pa ẹ́ ni obìnrin ló ní ọlọ́run nínú obìnrin ní agbára wà jù ẹ lọ wọnú bíbélì àti inú gbogbo ìgbà tó ń sọ agbára kalẹ̀ wọ́n fún àwọn ọkùnrin kọ̀ọ̀kan nítorí pé wọ́n dẹ̀ fi hàn wọn nítorí pé wọ́n sọ pé wọ́n kọ́kọ́ dá men obìnrin gangan ló ní lọ́lọ́run fún ní agbára ó ti yé lẹ máa ṣe rí pé ọkùnrin àwọn wèrè ọkùnrin kankan tó máa ń pa obìnrin jayé they are crazy people that normally go after women to use them for sacrifice for that normally attack women okay they know that women are powerful all right and those of you tó ti ṣe obìnrin ìrìn àjò ayé Wàsíù dàrú láti ìgbà tó ti ṣe obìnrin ṣé kéèyàn lówó kó jalè kó kọ̀rọ̀ jẹ ni wọ́n ń pè ní pé ayé kò wá ayé eré bó ṣe wà yẹn kò wá ayé eré ó ti fẹ́ pé going to seventy a full at forty ni wọ́n sọ if it's a full forever a full at going to seventy very soon it will be seventy full forever don't miss out ẹ má polówó kankan fún mi jàre kúrò lọ́kàn ẹ̀ ó ṣàrọ̀ kùtùkùtù it's a full forever Wàsíù is there Do your burúkú create impression if you don't buy house and you say you buy house you rent a house and you are saying you buy house <laughs> you know alákọ̀ọ́kọ́ lack tẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀tẹ́ ẹlẹ́ẹ̀kejì máa lágbára o me now i don't want anybody to create impression because hey, you he has sleep baba dangote up Oh, hey they started giving they no give me, nobody are giving me shingbao. Oh. to god who made me the money i borrowed from my, my daughter's account i have not paid you. Oh. And eh, if if I spoil my credit account, by God's grace, I will not my daughter account will not be spoiled. Kò sí nǹkan tẹ̀lé mọ́ ṣe. Okay? If I spoil my credit account, my daughter credit will not be spoiled. I borrow money from my daughter's account. I've never paid back. And that's why when people are borrowing me, asking me now, please ma, ọmọ in-law mi, àbúrò Délé, àbúrò bàbá Bùkọ́lá mi, Sarah Tolúwa mi Jésù tó fún mi àbúrò eh, bàbá ẹ̀ tó ń béèrè owó lọ́wọ́ mi kò béèrè pé sarah ńkọ́ ṣàlàáfíà lọ́wọ́ ẹ bá mi kí o kó ní ẹ bá mi kí mà tó bá jẹ́ kó sọ bẹ́ẹ̀ ni màá ti sọ fún sarah pé jọ bọ́rọ̀ mi hundred dollar ọ̀ bá mi send kìíní ìfún wàá san ọlọ́run bá ti pèsè fún ẹ kó san padà my daughter á ti ṣe èmi Credit mi gbogbo ẹ̀ ni mo fi ra nǹkan tí mo bá nídìí torí mi ìlóbò tí mo fẹ́ tà mi ìdẹ̀ ní boyfriend báyà bẹ́ẹ̀ rí boyfriend mi ìdẹ̀ tí ì lọ́kọ̀ọ́ ṣó ti yé yín torí pé tó o bá lọ́kọ tó o bá lówó lọ́wọ́ ọkọ ẹ̀ á sustain ẹ̀ ń gbà yẹn that's what marriage for now i'm i am free ọlọ́run má ṣe mí lárọ mo free bí ẹsẹ̀ arọ mo free bí apajá See my hand i'm free torí ẹ̀ mo dẹ̀ ní ìwé ìgbélú mi ń ṣe mi ìpúrọ̀ ṣe mọ̀ pé ìlú nàìjíríà sí tó bá ti ní citizen nàìjíríà yẹn NIN tó ti ń fún yín yẹn o gbúdọ̀ tún ní citizen ìlú tó bá lówó tí nàìjíríà ò rọgbọ tépo wọ́n jù fún ẹ tó ní mọ́tò tó pọ̀ o lè ṣe kí ni mo lè fún ẹ ní citizenship tó bá ti lówó ṣó ti yé torí this time around mo rí pé kò sí love anywhere ẹ understand but wọn ò bí anybody re kó fọwọ́ kàn mí láyé kó sọ pé òun ọkùnrin kan a máa ló ń fẹnu mi àbí kó sọ pé kí n jí kí lọ tí fún ẹ tínú mi bá dùn mo lè so oúnjẹ fún ẹ lé mo lè so oúnjẹ mo máa so oúnjẹ lé but kọkùnrin kan wá kó a máa sọ pé so oúnjẹ fún mi kó a máa ọ́dà mi àwọn ibi pé mo jọ ọmọ ọ̀dọ̀ mi ní lè ṣe Tori pe mo lágbára ọlọ́run tẹ́ ba di mi lọ́wọ́ i can live without ọkùnrin and i can bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti yé yín mm-hmm. torí àwọn ọkùnrin wọ̀nyí èyí tó máa gbé poison dání mo lálàárí ọkùnrin àwọn ọkùnrin kan bible lele. some men are very good but èyí tó good yẹn wọ́n ní kidnap wọn ni yes It's tí good mo rí àwọn ọkùnrin tó ń gbé poison dání to God who made me ó e ní bọ́ọ̀ kan ti mo rí ní bọ́ọ̀lù yẹn tẹ́rìbù ju bẹ́ẹ̀ ṣe wò ó lọ mo rí pé ó gbé òkúta dání ó dẹ̀ yes ẹ ló máa ń la òkúta mọ́ wọn lórí ní ń gbà yẹn kí ni orúkọ ṣé bàdó ni jẹ́ àwọn bàdó nígbà tí máa ń la òkúta mọ́ wọn lórí ní ọkùnrin kan mo rí ó mo tún rí eh, the same ẹni tó ń gbòkúta dání mo tún rí wípé ó tún kó abẹ́rẹ́ abẹ́rẹ́ máa mọ́ bẹ́rẹ́ tán fi ránṣọ wọ̀nyẹn ó wá ti lọ rẹ́ sínú poison lóríṣiríṣi tó jẹ́ pé tán bá ti gúnyàn báyìí tán bá kàn rárá fi kànyàn báyìí poison máa wọ ara ẹni yẹn lọ ọ̀rọ̀ tí mo sọ to God who made me ọ̀ kí ni mo fẹ́ sọ nínú ìrántí ọlọ́run dídì ẹni yẹn gan mi ìmọ̀ bọ́lọ́run ṣe fi wọ̀n mi mi ò mi ò mi ò rò ó pó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn the Lord revealed that person to me. Kini ni mo sọ fún yín? reveal ẹni yẹn fún mi. Mi ò rò pé Ọlọ́run lè reveal irú èèyàn bẹ́ẹ̀ yẹn sí mi because kini mo but nǹkan bí Ọlọ́run ò sí. Can you understand? Ó kó abẹ́rẹ́ abere abẹ́rẹ́ yẹn wá jẹ́ abẹ́rẹ́ wọ́n ti lọ rẹ́ wọ́n ń pè ní mákẹ́jẹ́ ni needles and ó tún wá ní òkúta kọ òkúta lọ́wọ́ tó máa ń fọ́ mọ́ àwọn èèyàn kò dẹ̀ ń fọmórí èèyàn orí obìnrin ni kí ló dẹ̀ máa ti ń fi ń fọmọ́yàn lórí tó torí property tó torí kó fẹ́ máa gba nǹkan kó fẹ́ máa gba nǹkan ẹni yẹn you cannot believe pé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọjọ́ ìrànmi tọ́lọ́run dẹ̀ fi wọ̀n mí pé ó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ I tell you I'm telling you abẹ́rẹ́ rẹ ọlọ́run tí mi bá rí i Dámiláre tó bá yẹ pé tòótọ́ ni mo rí ìran àwọn ìran tí mo sọ yìí bọ́t orúkọ ẹni yẹn mi ò fẹ́ dá orúkọ ẹ̀ orúkọ ẹni mi ò fẹ́ dá ó kó òrùka dání bọ́dá anyway ṣá ní tí mo kàn ń sọ náà ni pé èmi ra mo ní mọ́tò tuntun o a lot of people are expecting me to post it mo ò sí nínú gbogbo gúrùpù yẹn because atotilétọ̀ ni mí mo ti ṣe débi mo ti fúnyàn ní mọ́tò rí mọ́tò tí mo lè rà ń sìn tó máa tó ti máa máa ṣú ẹ̀ tí máa máa fi wọ̀nyí déédéé mo dúpẹ́ fọ́lọ́run kò ṣe pé mo jẹ́ ungrateful o but bíi pé tí n bá garage tí n bá ní mọ́tò pé mọ́tò yìí mo fẹ́ ta ni o èmi mo ní o check it is my name is in my garage i bought it tí mi bá tẹ̀ garage kì í máa ní mo dẹ̀ fẹ́ garage I, want garage because tí n garage tèmi ní mi ní máa kó mọ́tò mi sọ́dọ̀ èèyàn débi pé wọ́n máa sọ pé wọn ò tí ta o tó bá ní kán ta mọ́tò ní twenty million wọ́n á sọ pé twenty five ni ọjọ́ bẹ́ẹ̀ ni tán bá lọ́nà ní ọjà tán rí ní twenty two nbì kan títí títí wàá máa fi sọ pé ó kẹrì díìsì owó ẹ̀ sí twenty so that five million táwọn fẹ́ jẹ lórí ẹ̀yẹn náà fi ń dá dúró ìwà wa loose àwọn wá gain ìwọ ló ló máa san gbèsè bójú oyo lọ yáwó mark abẹ́ni àwọ̀ ìwọ ló máa ló máa gbé gbogbo yẹn wọ́n á máa gbọ́ bùkátà wọn wọ́n á máa gbègbè ayé tìwọ gọgọ tó ń ṣiṣẹ́ tó lè gbé mi ò ṣe yẹn mọ́ ó ti yé yín bí n ṣe wà yìí káwọn kan create impression kan ba lè máa bìlípà ayé ẹ̀ dá mi no dey do am again no i no do am before but wọ́n máa ń lọ́gbọ́n fáwọn èèyàn wọ́n máa play game ṣé ẹ mọ̀ ní kéwọ ń wà ní Canada lọ́jọ́ tí mo lọ gbé mọ́tò yẹn mo lọ sí Ottawa I mean Ottawa kọ́ mo lọ sí Toronto Ottawa náà ló ń control Toronto mo mọ̀ pé Ottawa tó tọ́ àṣó wà ní Canada mi ì dẹ̀ lálàárí kó ń bọ̀ mo mọ̀ pé mo mọ̀ pé mo ti gbà tó ti lọ America mo ti mọ̀ pé mo máa wá bọ̀dì I never knew that it's coming at that moment but tí gbogbo ayẹn a week to that time mo ti ń lálàá oríṣiríṣi ilé oògùn oríṣiríṣi iṣẹ́ darkness ọlọ́run gbọ́ oríṣiríṣi ọwọ́ burúkú ngbà tó ọmọ tó pè mí yẹn náà pè mí and my mummy náà also call me mo wá ní tó fi ṣe dp náà mọ́mì mi ṣe dp àwọn fi àmọ̀tẹ́kùn àmì ẹkùn ṣe dp ẹkùn kan tó bá dóde ẹlífàǹtì lọ́nà ó máa kú dànù ni ẹkùn torí gbà mí ọmọ ẹkùn òkèlè mi o ẹkùn ayé yìí ò dẹ̀ lè pẹkùn òkè ẹkùn ilẹ̀ ò lè pẹkùn òkè òkè lọ̀gá lẹ́nu òkè lọ̀gá ilẹ̀ ó ti yé so mo ṣàlàyé bí mo ṣe rí mọ́tò I will not come out and start creating impression because I'm living in a country that has law. Thank you. I live in a country that know that have law. Yeah. And everybody is in the system. Yeah. I'm in the system. When I got to the um um SAQ kan ni wọ́n ń pè register mọ́tò lánàá. I wanted to register the car yesterday, you know. On my name. The register is already on my name. But in the in, Ot in Ottawa, because it was Ottawa it's not like Nigeria you know <laughs> when you bought a car in Lagos you ti tán tó ti gba number sí ibì when you buy in Ottawa you get it Ottawa license ni and Ottawa tax and everything you know get to your state when you take it to another state also it change and you pay to the system now before I got there I I just book in the online. That's why a lot of them they want to know my email. The moment I got <laughs> to the to the place, eh, you know what happened? Bí mo ṣe ti wọlé báyìí tán ti rí mi nínú kámẹ́rà. Somebody came out. Ó sọ fún mi bí wọ́n ṣe ń wọlé báyìí tán ti rí èmi ní kámẹ́rà. Tẹ́nìyẹn fà sọ pé Bọ́lá. contact the orúkọ in the office jáde láti ní ọ́fíìsì wa sọ pé Bọ́lá nìyẹn. Ìyẹn mi pé come and see. mi sílẹ̀ níbẹ̀ ṣó ti yé yín pé that's bọ́ọ̀là èmi gbọ́ pẹ̀lẹ́ tì mí ni and that time yẹn ọmọ mi náà wà ní ó lọ sí ó ní ó wà program ó wà program ṣó ti yé èmi ni nìkan mo lọ so nígbà tó wá fún mi ní information yẹn ẹni tó jáde lati no office main office láti wa sọ fún àwọn tó wà ní counter pé that's bọ́ọ̀là wọ́n ṣe sọ̀rọ̀ yẹn fún mi tán bá mo kàn jókòó mi mo wá ní kí n kọ́ńtàtì àwọn tó ta dílà tí mo ti ra mọ́tò pé nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ o so lẹ́ẹ̀kan náà lady tí ó jáde tó wá sọ pé bọ́ọ̀lù àyẹn ó kàn wá ń béèrè lọ́wọ́ mi pé excuse me are they not abi what are you waiting for are they i mean i hope they've attended to you i say yes but i'm calling i'm just ó wá ní kí ni mò ń dúró ṣe ìgbà tán ti attend sí me, mo I've not yet i'm not done i just want to confirm something before going and truly i went there twice i supposed to have been there but that lady just attacked me that lady that said this that's Bola just attacked me that i should stand up now and go ah uh-uh. i i i stood up i close to him i get close i say i don't understand he said come i i stood up i was sitting down and i stood up i, I approached him standing in the front. He said, if you are being attended to, go. I said, I'm not yet done. I need to get information before going. He said, this place is for the customers. I said, I'm also customer. Little time, she did like this to my head. To, over for what's only money code. I, let me tell you, I said, could they need that for what do you do? What, what is money? What is meaning of that? You are doing like this to me pé sórí mi ò pé mo ní sórí ìwọ gan pé mo ní i hope you are you are not sick i hope you are not sick because they always tell them to do that to me and i make up my mind i'm telling i'm telling them now any day tí bá lọ sí american canadian i mean uh, Nigeria embassy i'm going to embarrass if anybody try that nonsense again i will embarrass them tí bá pàdé consular wọn àbí mo pàdé ambassador nigeria tó bá ṣe I will be i will misbehave to them because mo rí pé àwọn èèyàn ò gbà pọ́nlé that person was now saying like this is the one that mentioned my name that before I go to that place already my name is there he now do like this to me ah mo ní kí la fà kí la gbé why are you doing like this to me mo wá ní ṣòun náà mo ní ṣòun náà normal ló wá ní why you shout? mo ní did I shout now now even if I shout you why do you do like why do you do like this to me what is meaning of this mo shut up kó kó ṣí because you want to sọ pé kó wá sọ ọmọdé dẹ̀ ni ó wò mí bó ṣe ti dé báyìí ló ti wò mí látòkè dé sàlẹ̀ wọ́n máa máa wù ẹ́ báyìí they are sending people to be just sitting on you Hey, yeah, wèrè ni ọmọ ẹni tí mo dẹ̀ ń sọ anywhere to buy you to wù kó i'm not a racist anywhere to buy wù kó ti she look at me she maltreated me i maltreated her yes she speak to me rudely i speak to you rudely You do yamayama to me, I do yamayama to you. You text Oju me, I text Oju. You steal from me, I fear wọlé like a kisa. You do ori buruku, you try to do nonsense with me, with all this nonsense that was you and all this coward, Kuat has done. They want me to be praising him or I will be afraid of him. Thank God they have not registered the car. They are even saying that they, so I cannot do I it's not right for me to go face to face to attack Wasiu here. Do you know that? But wọ́n bá bí òun dáadáa. Àná náà ni mo dẹ̀ ṣe ń sọ. Nígbà tó bá kúrò Canada, any ambush tó bá lè, ikú ló máa pa gbogbo àwọn tó bá bẹ̀ sílẹ̀. Ikú ikú gbígbóná ikú àìtọ́jú ló máa pa gbogbo àwọn ambush tó bá lè. Àtọ́rọ̀ àwọn èèyàn ní ambush yẹn ikú burúkú ló máa pa wọn because Wàsíù ti forí mi gbowó ní ìjọba Buhari tó lọ yẹn wọ́n san owó ńlá fún wọn ni àti ìyá tó wá sùn mí sí kọ̀tún mi for me to say no to to stop saying no to terrorists ẹ̀yin olórí burúkú olòṣì you think say i dey fear you ẹ pa bàbá ọmọ mi everybody máa kú ṣùgbọ́n èmi mi ì ní kú lọ́mọdé ìwọ tó bá ló máa dọ̀wọ̀ ilé yín wọn ò ní dàgbà kò sọ́mọ tó bá bí ilé yín tó máa dàgbà kò sọ́mọ tó bá bí ilé yín tó máa ṣe láyé kò sọ́mọ tó bá bí ilé yín tí ò ní máa dànù tó bá kú dẹ̀dẹ̀ kó dépò àgbà tí ò ní ṣubú tí ò ní kú kó jìjì you don't do that to me èmi tí Baba mi rí bàbá mi ò déédéé fi ayé sílẹ̀ ó fi sílẹ̀ fún mi kí mi lè yé ni ó dàbí pé jésù kú fún yàn kó lè yé wọ́n dẹ̀ bẹ̀ mí kí n tó wá sáyé ọmọ mi náà mo bẹ̀bẹ̀ fọ́dọ̀ ọlọ́run kó tó wáyé ni tó ti mọ̀ pé tó bá wá ẹ máa gbógun tì í àwa wá dé tán náà a tún ṣe tiwa gbógun tì yẹn máa sẹ pé ẹ ní ẹ ní ṣọ́lé yín ajẹ́ òkèrò kò ṣojú méjì ojú ilé méjì náà ẹ má máa ṣọ́yàn káàkiri ẹ má máa dààmú ayé èèyàn ẹ ní chronic mental problem Wàsíù mo mọ̀ pé ó máa lọ sọ́dọ̀ dókítọ̀ náà torí bó ṣe wà yẹn ó máa lọ sọ́dọ̀ dókítọ̀ rípa ibo ló ń dùn ẹ́ ibo ló ń dùn ẹ́ wọ́n ní kòkòrò ti jẹ gbogbo blockers gbogbo kòkòrò yín wọ́n ní kòkòrò ti jẹ gbogbo ẹ̀ pátápátá you come to see you will see doctor also torí ẹ̀ wá ti dé síbí báyìí before kó tó lọ máa rí kó tó lọ máa ṣe ṣó wọ̀nyẹn ṣó wèrè tó wá ló ṣe kì í ṣe ṣó gangan ló wá ṣe kó lé ambush sílẹ̀ kó dẹ̀ tún lọ rí doctor why don't you see doctor of Nigeria kò sí ní àgbàlagbà. so those of you who don't buy house that you are announcing building announcing houses na you sabi o. Oh tó wọlé ẹ̀ bá expire ìgbà yẹn náà máa jojú ẹ̀ sókè láti jẹ́ káṣírí ẹ̀ lè tú wọ́n á ní kí gbogbo àwọn èèyàn tó bá fún ẹ lówó nísìnyí torí pé ó ń support wọn wọ́n á ní kó máa fún ẹ so that everybody will know that ṣó ti rí ó sọ níjọ́sí ó tún sọ lélẹ̀ torí ẹ̀ mo ṣe ń sọ kò sẹ́nìbọ̀ tó fún mi ṣe ń gbá nobody give me time gbogbo tí mo ṣe ń jẹ báyìí ẹ̀dà ká yáwó má kàbí oògùn mi ṣàn ẹ̀ ti gbà bẹ́ẹ̀ dáhùn Ismail oògùn àní Wàsíù wà ní Canada o ó gbà Auto Bola lọ ra mọ́tò wọn ò fún mi lówó o ẹni tó bá dẹ̀ fẹ́ ṣàánú mi anybody that want to have mercy on me my phone number is not hard for you tó bá fẹ́ ṣàánú mi when you want to have mercy on me just come on my inbox and tell me send your number i want to have mercy on you i want to help you about finance ni o any other thing finance ni o financial assistance ni o not i want to advise you no kò ṣiṣẹ́ i want to assist you eh if my business come back to normal now you will see action in me you will know that my very i have a very good style ṣe rí gbogbo àwọn obesity àwọn wèrè tẹ máa ń gbé síta wọn yẹn tó ṣe kú gbẹrẹgẹdẹ tó ṣe bí olórí burúkú yẹn èmi kọ́lẹ̀ ń sọ mo lọ ra mọ́tò of recent níbì kan ṣòkòtò tí mo ń wọ̀ ó ń jábọ́ ń sìn tí mo ń wọ̀ tẹ́lẹ̀ gan ó ń jábọ́ ẹ kìtì ẹ̀ ń ṣe mo fẹ́ sọ ìbá máa jábọ́ kò kàn mí o ṣó ti yé owó tí mo wá ń sìn kò ń ṣòwò aṣọ kò ń ṣòwò mo fẹ́ máa ra mọ́tò mo fẹ́ fi ṣó kan mo fẹ́ ra mọ́tò ẹ̀yọ kan mo fẹ́ máa fi ṣó mo fẹ́ máa compete pẹ̀lú ẹnìkan pé tọ́lọ́ máa sọ pé ọjọ́ gbogbo àwọn tó wà lórí Facebook tó ń ṣe kiri kan yẹn ọjọ́ wo náà ti kí wọn kú oríire rí kò sẹ́ni tó bá àwọn jà tó ṣe kú oríire eléyà máa bóòsì àdàbí promo ń bá wọn kan jà akọ náà ní búmi kí n lògo ẹ àkàìmọye testimony mo ti ní testimony kí n tó wá sórí mídíà mo dẹ̀ máa tún ní you understand me mi ò fẹ́ káwọn èèyàn kan máa create impression pé Auto Bola ẹ̀rí ń jọ́sí náà ni wọ́n fún lówó Wàsíù fún lówó ńgbà tó wá Canada Wàsíù eni kò fún mi ń kọ́bọ̀ o ṣó ti yé ẹnìkankan wọn ò fún mi ní owó kankan o owó mọ́tò tí mo dẹ̀ ní mo lọ rà yìí náà tí mo ò tí ì sanwó normally kò ju nǹkan tí mo lè rà tí wọ́n bá gbà mí láàyè láti ṣe nǹkan tó wù mí kì í ṣe ìṣẹ̀kan burúkú o kí n máa ṣòwò mi kán má máa yọjú sọ̀rọ̀ mi kán ṣọ́jú ilé wọn kán yé tẹnu bọ̀rọ̀ mi mọ́ kán yé tọ́jú bọ̀rọ̀ mi kán gbójú òṣì sẹ́gbẹ̀ẹ́ ṣó ti yé àwọn èèyàn tó ń ṣiṣẹ́ because time is money ní seven years ago when I left home eh, to America the way I was feeling then is different from the way I'm feeling now. Like, I'm not getting younger. Nobody getting younger every day. You are getting older every day. And those days, if people are wasting it for you, don't make those people friends. They are not good people. Àwọn èèyàn tó bá ti ń fi àárọ̀ àti àkókò tó yẹ kó fi ṣe nǹkan tán bá náà ń wèsì tán máa sọ pé wọ́n ń tẹ̀sí àbí wọ́n ń ṣe nǹkan kan fún ẹ they are enemy to your progress they are the devil we are talking about àwọn èèyàn tí wọ́n ń sọ pé wọ́n máa bá pàdé inú ayé tó jẹ́ èèyàn burúkú ni èṣù ló ń gbénu wọn don't be carried away don't fall for their gimmick okay wọ́n ní wọ́n ń kọ́ ẹ lọ́gbọ́n ayé ó pàdé èèyàn ní at the age fifty or ẹyọ àbò pàdé èèyàn ní àdéjọ forty á ní òun ṣe ẹ̀fẹ́ máa kọ́ ẹ bó ṣe máa live ayé ńgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ bóyá forty something yẹn o ti ń ṣiṣẹ́ o ti lówó o ti ń o ti mọ mọ bó ṣe ń ṣòwò tó ń jèrè o ti excel you are in position kì í ṣe pé bóyá o wà nílẹ̀ ẹ̀lẹ̀ pátápátá ó ti yé ẹnìyàn á ṣẹ̀ wá pàdé ẹ lọ́sàn-án gọ̀ọ̀gọ̀ á lóun ló fẹ́ kọ́ ẹ bó ń ṣe é rìn mo ní mo fẹ́ kọ́ ẹ bí wọ́n ṣe kọ́kọ́ máa jókòó tó máa fìdí èèyàn gúnlẹ̀ tó máa ní kó kọ́kọ́ jókòó tó ṣẹ̀ fẹ́ máa kọ́ ọmọ bọ́n ṣe ń jókòó òun ló kọ́kọ́ fẹ́ kọ́ ẹ mọ bọ́n ṣe máa jẹ òkèlè òun ló máa máa kọ́ ẹ wọn ni wọ́n ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ni ogun mo ní mo fẹ́ béèrè pé oore wo ni àti ẹ̀kọ́ wo ni ìpá kọ́ ìdí ẹ̀pọ̀ yẹn tó máa sọ pé ṣe ló ṣoore fún ṣé ẹrẹ́ ní tí ìpá mú lẹ́pọ̀n tó máa sọ pé tí ìpá máa máa sọ̀rọ̀ pé oore màá ló máa jẹ́ fún ẹ̀kẹ́ ṣé kó má lè jẹ ìgbádùn ayé àbí kó má kẹ́rù kó má lọ ra tó bá wọ pátá kó wọ tòbí sórí ẹ̀ kó má bàa máa ṣe sin kiri àbí torí ẹ̀ torí kò yé mi ni. ó ti yé yín èwo ni kéèyàn máa celebrate debt àwọn Nàìjíríà mórí tó ń celebrate ẹ̀ thousand of American thousand of Nigeria, Canada they are buying car car ńláńlá tó ṣe gbàndùgbàndù gan they will not even send it to him they will not even be posting it but in Nigeria báyìí ọmọ ìjọba èrí tó kọ ọmọ máa wà ni but àwọn yẹn náà fẹ́ kí join gang gang click here. No, kémi máa bá wọn fà á Pe Benz no mo ti ra Benz kọ́ máa fi mí kọ́ máa tò wá kọ́ máa ní eléyìí ó sì jù wọ́n lọ Benz eléyìí ti two thousand and twenty two lélẹ́yìí lò eléyìí ń two thousand and twenty eléyìí ń two thousand and twenty five i no dey for that bullshit tẹ́lẹ̀ bá ti sọ pé òun gba mọ́tò ẹ̀ òun ra mọ́tò eléyìí náà máa sọ pé òun ra lé ní ilé tí o mọ̀ pé kò ń ṣe tìyẹ tí o mọ̀ pé mọ́tò yẹn ìwọ ló mọ́tò mi kejì yẹn you you imagine oye tí bá fẹ́ ta mọ́tò yẹn fúnra mi èló ni máa ta èló ni wọ́n ná lọ́wọ́ mi tó bá jẹ́ pé kì í ṣe pé nàìjíríà jẹ́ ìlú olè tí pé tó bá gbé nǹkan débẹ̀ bá wọn máa hàn ni àwọn wàásù yàrá dẹ̀ máa sọ pé tó máa ti gbà kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe tí máa send mọ́tò yẹn sí nàìjíríà mú mọ́ etí máa gbà lórí ẹ̀ náà mú etí mo gbà lórí ẹ̀ ń bì náà mọ́tò mi yẹn kò less than eighteen million kò less than eighteen to seventeen million ọ̀dọ̀ owó tó máa fi gba nàìjíríà wọn ní ìṣèbà three million owó tó ma fi gbé mi báyìí ìṣèbà one one one thousand plus náà náà ìmọ̀ àgbẹ̀ tó bá jẹ́ rúrú tí n bá gbé délé mo lè má ta èdè bọ̀ tí n bá máa gbà mú kì í ṣe tí n bá gbà yẹn tí mo gbà mí ni máa gbà mẹ́ẹ̀ kí n wá jókòó kí n fi credit card mi ra nǹkan tó yẹ pé mo máa san padà lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti ń wá bí mi ṣe máa lọ ṣe uber ti máa rẹ́gísítà gbogbo nǹkan gbogbo ìwé ẹ̀ ti máa ṣe ti máa máa ṣe kí n bá lè máa san àwọn owó mi ti máa san every month kẹ́nìkan á máa gba ògo ẹ̀ kan máa sọ pé ẹnìkan ti fún lówó ẹnìkan ti gbowó ẹnìkan wà ní Canada ẹnìkan ti ṣe kíní kan ṣe dáadáa fún I don't create impression I don't want anybody to go mi ìfẹ́ máa hype ara mi níbi tí mi ò sí so that káwọn èèyàn lè mọ nǹkan tó ń ṣe mí kírẹ́dìtì mi ni mo fi san down payment mọ́tò yẹn mo rò pé mo lè lo mọ́tò mi gan fún down payment yẹn but ẹni yẹn ó ṣe sọ pé wọ́n máa àwọn nǹkan tó máa ṣe ṣe mọ̀ pé tó máa fẹ́ra mọ́ tó máa gbúdọ̀ put àwọn little little things to order before they can sell it also de wọn tí san wọn kàn fún mi deposit lórí mọ́tò mi yẹn ni wọn tí fún mi lówó mo gba credit ọmọ mi mo fi san lára down payment ó rí lọ́jọ́ yẹn náà bí mo ti lọ ra mọ́tò nígbà tí ó ní credit card ọmọ mi kan tán fún un mo mọ̀ọ́mọ̀ sọ fún pé kó má activate ó ní nǹkan tó activate tó yẹ pé nígbà má fẹ́ ra nǹkan máa ń ra máa ní buy food for us do this eh, nínú ilé a tún sanwó sí But eléyìí wọ́n tiẹ̀ fún kan mo ní kó má ti lò níjọ́ yìí mo ní kó fi credit card yẹn kó fi sanwó fún mi màá wá ṣe èèyàn tán ẹnìkan á máa béèrè owó lọ́wọ́ mi nàìjíríà ẹnìkan á tún máa create impression lórí social media pé ẹjọ́ mo ti arrive o mo ra mọ́tò bẹ́ǹsì ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ra mọ́tò rí ni ẹ lè máa jin gbogbo ẹ lè máa ṣe fún yín mo ti wà ní two thousand and thirteen tí mo ra latest car tó wà ní two thousand and thirteen range rover mi kì í ṣàlejò mi mo gùn rí ni kì í ṣe pé mo ra fúnra mi ẹmí ẹmí lj lj mo ra fúnra mi kì í ṣe ọkàn i bought three mo ní three lj ni mo ní àmì fj mo ní lj fj do you understand i bought those bb cars i have you understand any car that i wanted and i've used to those bb car because me too I like I ride big cars. So if I want to put car, buy car to sell, I buy those big car because anything me mi bá me jẹ mi ní fúnyàn jẹ mi dẹ̀ ní ta fún public anything me mi bá lè lò mi ta fún public tí wọ́n bá bẹ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Toyota Corolla àwọn yẹn kì í ṣe kékeré pépélé pépélé wọ̀nyẹn ọ̀ táwọn Nàìjíríà hold fún bí ẹni even Camry mo máa ń rí bíi taboo ni I don't drive small car mo ra mo wo small car last ní two thousand and 2003. thousand and three kí n tó bí Adébùkọ́lá since then mo like mọ́tò ńlá I love baby cars so kí n wá ra Benz kan ní àwọn ibi àwọn cars mo dẹ̀ máa ń ra wọ̀nyẹn I bought them with my money because I'm doing car business now kí n wá ra mọ́tò kan kí n wá máa ṣe bá wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé mo ra mọ́tò you understand káwọn èèyàn máa bìlí pé eh, bóyá kò appreciate nǹkan lẹ́bù wo lẹ já mi sí náà tẹ̀rí pé ẹ já mi síbì kan what do you feel àwọn tó approve ẹ̀ fún mi mo dúpẹ́ fọlọ́run o but kì í ṣe pé ó wù mí láti lọ rà á láti sọ pé okay kí n lọ ra mọ́tò yẹn sì kí wọ́n máa fi ṣe uber àbí kí n máa fi ṣe business kí n tó lè jẹun kí n tó lè tọ́jú ọmọ kí n tó lè kí n bá lè wá okay kí n máa display yẹn lórí media and bíbá do you understand So if you don't buy something, don't let anybody create impression. If I ever knew that time me pé wọ́n fi orúkọ mi gba owó àti Wàsíù Àyìndé yìí pé mò ń say no to terrorists ati àǹtí títí eboni. read my lips I don't want to mention any but I mention it. wọ́n gbé ọmọ Buhari kì í ṣe ọmọ o ni ní ọmọ Buhari tó ń bá wọn ṣiṣẹ́ tó jẹ́ pé ọmọ ẹ̀gbọ́n wọn obìnrin náà ló bí tó ń bá wọn ṣiṣẹ́ ṣe rọmọpa wọ́n gbé kámẹ́rà sójú mi wọ́n ní kí n bèrè nǹkan tó fẹ́ tí mo fẹ́ lọ́wọ́ wọn ṣé gbogbo tán fún wọn tán ní kán fún mi ṣé wọ́n fún mi ní wọ́n fún mi inside of kan fún mi yẹn wọ́n wá ń create impression bíi pé nǹkan gbogbo bí mo ṣe ń lòdù mọ́tò sí nàìjíríà ṣe wọ́n rí pé mi mo ní wọ́n dẹ̀ mo dẹ̀ ra mọ́tò fún wọn ni èmi tí wọ́n máa mo máa ń fowó sí díẹ̀ díẹ̀ owó tí mo tún wá fi sí mọ́tò nígbà kan owó yẹn ni mo fi ra I mean owó yẹn ni wọ́n sọ pé kán tún claim lórí mọ́tò mi kan tó wà ńlẹ̀ èrè tí mo jẹ ní mọ́tò tí mo kọ́kọ́ bá wọn rà ń gbà yẹn wọ́n calculate wọ́n pay lọ́wọ́ àwọn èèyàn iye tí mo jẹ ni iye tí mo fi sí iye tí mo fi two hundred sí two hundred tí mo dẹ̀ fi sí yẹn má ti wọ taizí gbà mí ní mọ́tò má ti wọ taizí bí ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ta lọ síbi tí mo ti rà á má padà sílé má tún lọ síbi tí wọ́n máa ti lódò ẹ̀ wọn ò calculate wọn ò rò ó mọ́ mi o pé mo ṣiṣẹ́ o wọ́n ní kí ọmọ ìjẹ̀bú kan wá rìpù mi ó wá gbé Toyota yẹn ń bẹ̀ yẹn òtítí mo pariwo wọn sanwó ẹ̀ bọ̀ tí wọ́n ṣàsàn lára ẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n rajà lọ́wọ́ mi wọ́n create impression bíi pé wọ́n help mi oore tí mo tún jẹ wọ́n tún gbà á ètò tó wá bìlì pé mo tún ní ní time yẹn wọ́n tún wá sùn mi sí court wọn wá jẹ́ kán fún mi níṣẹ́ wọ́n ṣe many things láti bà record mi jẹ́ láti bà wo nǹkan jẹ́ gba tí wọ́n tún sọ sídìí bó ṣe wù wọ́n tí ó tẹ́ wọn lọ́rùn wọ́n tún fi bàbá ọmọ mi dájọ́ sí wá sí òní ṣoríire àwọn tó ń bà kẹ́ ọ̀bọ ọlọ́run máa bínú sí wọn poison tó gbé dání àtàwọn ambush tó fẹ́ lè àwọn tó ń tẹ̀lé àwọn tó gbà ẹ́ gbọ́ yẹn àwọn ló máa ṣe mistake jẹ poison yẹn lágbára Kristi èmi tó bá jẹ́ èmi àbí ọmọ mi ló fẹ́ kó dín àti gbogbo ẹ̀yin tó kù tí mi ò mọ̀ tẹ́ ń lépa èmi Bọ́lá Fọláṣadé àti ọmọ mi lágbára Ọlọ́run ẹ̀yin lè máa dín èmi Bọ́lá máa máa lé ní láṣẹ Èdùmàrè so èmi ò ń ṣe ungrateful elements I'm very grateful to God but at the same time ọmọ àìjọbẹ̀ ló máa ń wá ọbẹ̀ sáyà mo sọ fún yín pé tí n bá ra lé ní Canada yìí mi lè má fi wọ̀nyí because mi lè jẹ́ kán máa tọlẹ̀ kán tó bẹ̀rẹ̀ sí ní má máa dọdẹ ayé ọmọ mi èmi ò kì í ṣe wicked soul àwọn àjẹ́ wọn máa ń respect ara wọn èmìrì mọ̀ máa dẹ̀ tún respect ara wọn babaláwo máa respect ara wọn àwọn èèyàn tí àwọn ìka wọn yóò respect náà ni ọlọ́run ṣùgbọ́n ọlọ́run máa ń pa wọn ó máa borí wọn agbára ọlọ́run máa borí wọn at the end so mi lè máa bọ̀bọ̀ jáwúra mi lè lè máa kóra mi sínú shoes tí àwọn kan wọ̀ We are not of the same shoe and caliber. I'm telling you, it's not pride. Kí wọ́n gbàdúrà wọn kan bẹ́ẹ̀ yẹn sọnù mi. A lot of things tí wọ́n gbà sọnù lọ́wọ́ ara wọn kì í ṣe mi. Kán wá sọ fún mi, wọ́n ṣẹ̀wá sọ pé kí n wá begin again sí kí n wá bẹ̀rẹ̀ pẹ̀lú gbèsè ayé. Kẹ̀ wá máa ní kí wọ́n máa ṣó kí n máa flẹ́ńjọ kí wọ́n máa ṣe kí n create impression. Káwọn èèyàn máa sọ pé we see that she's relieved now ẹ̀yin èèyàn tẹ́ bá wà lábẹ́ platform mi ọlọ́run elédùnmarè ń credit card mi àti tọmọ mi ni mo fi san owó yẹn ní ọjọ́ náà down payment tó yẹ kí n san lórí mọ́tò yẹn. credit card tí owó tí mo lè gbà lọ́wọ́ ọmọ mi up to now mi tí ì dá padà owó díẹ̀ tí wọ́n fi san deposit fún mi lára mọ́tò yẹn mo kàn fi san díẹ̀ lára ẹ̀ fọ́mọ mi ni ṣé ìyẹn ni mo fẹ́ jókòó síbi ìbá kí wọ́n máa ṣe competition orí burúkú kan káwọn kan máa fàyè mi gba scores kan máa fàyè mi gba owó lọ́wọ́ àwọn èèyàn kan máa fi mi gba location. tí wàsíù bá wà ní two things ni wàsíù ṣe wá àbí three things ni láti pààyàn láti rip àti láti wá rí dókítà ibì kan àwọn bíi ẹpọn wọn tó jẹrà. Hmm. ok ó ní kí wàsíù kọ come home there is a good app to treat you kí ni app wo ni kò ní dáa fún ẹni mo máa búlọ̀kù wọ̀nyí delete comments. Wàsíù ni kó lọ sọ fún un. ok ó tiẹ̀ ti ń bú mi síbí látẹ̀kan alright band. mo fẹ́ band ẹni mo fẹ́ band yẹn sí your band confam ṣé orí pé ó ti band ṣé orí pé ìyá wọ́n ti band yẹn sí mi ò wẹ́ látẹ̀kọ́ èmi lórí pé olè wa máa olè máa yájú sí bí ẹ̀yin alájàlẹ̀ kò ní dáa fún yín ó ní good herbs ẹ lọ heal lẹ́yìn tó ń ṣàárẹ̀ go and heal tí herbs yẹn tó bá ṣiṣẹ́ dáadáa àtàgbára tẹ gbójúlé yẹn tó bá ṣiṣẹ́ dáadáa ẹ lọ fi kọ oko náà ẹ fi solve gbogbo problem tó ń kojú yín aláyé bàjẹ́ go and use that sin tó ń polówó yẹn ẹ̀yin tẹ́ gbàgbọ́ nípa agbára òṣì yẹn ẹ lọ fi heal land yìí kẹyẹ sàkiri Wàsíù ń sá ó wá fi opportunity yẹ kí ló dé tó jẹ́ gbà tí wọ́n ń ṣe rally Nàìjíríà tó protest Nàìjíríà ló wá bí ó dẹ̀ wà náà wọn tó support protest yẹn olófù tó bá yá mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní àwọn immigration sọ wípé téèyàn bá ti àwọn tó sponsor program yẹn tó sponsor kìnìún yẹn pé they are in abroad abroad wo ni wọ́n wà they are there in your nose they are there in your nose in tó ṣẹlẹ̀ ni pé these olówó people they are afraid of themselves àwọn olówó àtàwọn alágbára ayé yẹn wọ́n máa ń bẹ̀rù ara wọn wọ́n dójú ara wọn mọ̀ báyìí o pé àwọn tó jọ ń ṣe orí tó jọ ń ṣèkà fúnra wọn tó jọ ń ṣe oríṣiríṣi wọ́n máa beat around the bush they can't kojú themselves ẹ you know the meaning of that English they are afraid to face themselves that's why they face innocent people they use innocent people to scan score that's why they be giving some story to some blogger idiots tí wọ́n máa sọ pé kán máa sọ̀rọ̀ jáde fún wọn if you know the problem you are facing i'm facing you now. ẹ kó sì lọ lọ́dún kó wá sí àwọn okó tí ò ti gbé fáírọ̀sì gan-an kò wù wá talk less of okó tó ti okó tó ń sìkì tó ń gbé wá sọ́sìpìtì mo fẹ́ báǹdì ìyá ẹ̀ ni o. mo ń bọ̀ náà. mo banned her from my page forever ni you are banned. ó kò wá sí òun sick náà òun ló gbé wá sí hospital ó ti yé ọmọ àlè gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ wàsíù ẹ̀yin terrorist wẹ́wẹ́wẹ́ yẹn tí ó rán jáde èmi gan àgbàlagbà nìyín ìkan tó máa ń pè wá àtibá tẹ máa ń ṣiṣẹ́ tẹ máa ń ṣiṣẹ́ fún wàsíù gan ń ṣiṣẹ́ fún gan ń ṣiṣẹ́ so majority of you tẹ kàn sásábẹ́ platform tẹ sásábẹ́ fake account tẹ ń sọ̀rọ̀ orí burúkú wàsíù ní gangan ni kó jáde kó wá sọ pé ojú òun lélẹ̀ olóòfò. olóòfò of the universe ẹ̀rí pé àwa jẹ́ èmi èmi ẹ̀rí pé èmi yẹn jẹ́ tòbó jẹun ni aláyé bàjẹ́ of universe lẹ́yìn náà. tí wàásù bá fi mí lé ó mọ̀ pé mo jòun lọ náà ó mọ̀ náà pé mo jòun lọ fún mo lè. I think I block you yeah I block you. So you don't need to create impression that things will still were good for you, was a poor good kó má ra lé kó ló ra lé ta ló fẹ́ máa wọ́n ta ló ta ló <laughs> má má dúnra ẹnu gbà tọ́lọ́run ti dùn ẹnu má dẹ̀ sọ pé má la ṣúgà tí ò necessary o torí tó bá lọ lá tó bá lọ lá ṣúgà ṣúgà ò láàánú bó ṣe wà yẹn ó máa kàn fún yín jẹ̀díjẹ̀dí ni. ilé tó ń pe Adébọ́lá baby I'm not your baby anyway. Let me tell you something. Okay. Èmi ò ráyè gbogbo òṣì yẹn. Wàsíù tó lọ máa ó lè máa lọ kéde ara ẹ̀ pé wọ́n láìkí kí ni wọ́n láìkí lára ẹ̀. I hate him. Bóyá before, not now. <laughs> mm Don't know anything. Èmi Bọ́lá Fọláṣadé fúnra mi. so stop deceiving yourself so now me get a car I'll post it for you to see so anytime is say, ti máa play music ti máa gbẹ́yìn sí orí tí gbogbo lẹ́dà tí gbogbo ẹ̀ máa ń ṣe chẹ̀chẹ̀chẹ̀chẹ̀ na my money i go dey pay back mm. you dey hear me so so nobody any date anybody so bá sọ tó bá tó bá ti wá patronize mi tó bá sọ pé Bọ́lá don't mention my name just start your business and look and live okay no mention my name máa sọ pé ẹnìkan ti ṣàánú fún mi o ọlọ́run màá dẹ̀ máa gbàdúrà fún màá wọlé àwẹ̀ fún ẹni ẹni máa máa mi ò lẹ́yìn tí bá ti ń sin ọlọ́run tí mo ń tọ́jú ọmọ mi tí mo tọ́jú ara mi màá máa gbàdúrà fún ẹni yẹn ni tí jésù máa fi padà dé lágbára kristi ṣùgbọ́n gbogbo to tó tó ṣèkà fún mi náà bíbélì sọ pé ègbé ni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wá láti pa ẹsẹ̀ rẹ̀ so wàsíù wà nínú wọn àwọn to máa jẹ́ ègbé nígbà tá a bá ti ń dárúkọ bọ́lá tí a máa dárúkọ bọ́lá tọ́lọ́run máa máa sọ pé ègbé ni bọ́lá ní ká kọ sórúkọ wàsíù torí ègbé ni fún ẹ náà tí ìkọ̀sẹ̀ náà wá láti ipa ẹsẹ̀ rẹ̀ gbogbo àwọn tí ìkọ̀sẹ̀ wọn yẹn wá láti ipa ẹsẹ̀ wọn ègbé ni fún wọn ègbé ni fún ọmọ wọn ègbé ni fún ilé wọn ìyẹn bó ṣe jẹ́ so tọ́lọ́run ò bá ti múra mo ní mọ́tò today ní ló pé nine days ọjọ́ kejì yẹn ni gbogbo wọn ti ń ṣe congratulations wọn ti ń ṣèkà ara wọn ṣéèkì ara wọn ṣéèkì ara wọn ṣéèkì ara wọn ṣéèkì ara wọn rò bóyá màá gbé e síta màá máa sàn wọn ni kò sí nǹkan tó jẹ lójú. tẹ bá rẹ nìkan tí ó bá ní òun ṣiṣẹ́ òun ra mọ́tò rí láyé òun òun ṣe kíní kan òun ṣe kíní kan rí ẹni má máa lẹ máa fún lókùúta lẹ máa fi pè ní lẹ máa gba diamond lẹ máa lọ sí pé fẹ́ fẹ́ fi òkúta ṣéǹjẹ diamond lọ́wọ́ mi ẹ̀yà wèrè ní abẹ́ ẹ̀sìn mímọ́ tilẹ̀. Mm. Anyway, I will continue to give thanks to God. God is faithful no matter what. Ìyẹn bó ṣe jẹ́. So Wàsíù, nǹkan mẹ́ta tó wá ṣe nìyẹn. Ó dẹ̀ lọ sọ Mm. ọjọ́ tí mo ti wà ní anyway mi ti i don't want to say much again mi eléyìí tí mo kọ̀ ń sọ yìí náà torí pé sin tó ń create tẹ́ pé mo ti mọ̀ pé kéwọ́n ti wà ní Canada gan níjọ́ yẹn ọlọ́run gbọ́ mo lè má ti lọ gbé mọ́tò yẹn honestly tí mo mọ̀ pé ó ti wà ní Toronto I will not go and carry the take the cow. iwọ tọ nsọ na mụ mụ ma ban de o mo de ban de fọm seyin jagunse ọtọbọla ịlẹwa si o ya were ni o ni eyawo o ni lina o sitọpọ ntị o hanti eyawo eni ni na o abiri emi emi wa nu gbajuo emi wa nu amụ gbajuo ịlị ni m esi gbajuo obiri na o ma ni won nwụọ aịspensiif emi nkọ. More expensive than k1 èmi mean, ń ṣe public dog now k-dog is a public dog àgbàyà agbára dáradá àgbà tí ò tòlé àgbà òlé àgbòfò abaya la aláyé abate àbátẹnijẹ anyway so tó bí mo ṣe mọ́tò yẹn mo tiẹ̀ post ẹ̀ nísìnyí ná let me let me even post one let me post one picture it's a black colour very nice but that is on uh, if range over gan ni mo ní mo fẹ́ because uh, woman tó tún wà níbẹ̀ yẹn tálẹ́ lẹ́yìn okay Túnjí eh, woman tó wà ní ibẹ̀ yẹn tó lòun lo bẹ́ǹsì kan máa ṣe kí ó lè bẹ́ǹsì mo ti ń lo bẹ́ǹsì síwájú ẹ̀ ǹjẹ́ Yorùbá kan láìpẹ́ nǹkan láìpẹ́ ni mo like àwọn nǹkan tí mo bá like mo like ni àwọn kan wà mí lè bá wọn ṣe competition kí nǹkan kí n ra lé lè ní cash down káwọn èèyàn máa sọ pé èrò ń jẹjẹ mo lè má sọ fún wọn pé mo ti ra lé that is one thing about me àwọn èèyàn tó yẹ pé wọ́n máa lépa ẹ̀ ní o mọ̀ wọ́n rí o bá wọn tán wọ́n kàn máa ṣe bí olórí burúkú wọn ní kàn máa go after ẹ̀ àwọn òyìnbó ẹ̀ gan pọ̀ bọ̀ làwọn ní they dey tell you to be going after you and they will be doing it tó bá ti yá ń sìn ẹ wo iye àwọn tó wù ó àwọn máa ṣe competition unnecessarily ọ̀nù mi mi bá ń ṣe competition mi ráyè orí burúkú ìgbà míì gan torí wàásù bá ṣe lè kọ mi mo ní mo ní phone number ẹ lọ́wọ́ bọ̀ bí mi ṣe máa fẹ́ kó communicate pẹ̀lú ẹ̀ ni mo ṣe ó ti yé bí mi ṣe máa fẹ́ rèé ó ti gbọ́ kó búlọ́ọ̀kù àgbàlagbà rí ni kò máa ṣe páwọn èèyàn máa ní wọ́n lówó kó dẹ̀ búṣìtì wọn pẹ̀lú wọn wàá ṣèkà fún mi to that extent wàá ṣèkà fún ọmọ mi kí n tó pé mo sọ pé wàwọ̀ wàá máa rò pé mo máa first time tí mo rí rí Wàsíù ọmọ ẹ̀ náà mo fọmọ ẹ̀ àmì náà gbogbo nǹkan tó bá fẹ́ ni mo fún níjọ́ yẹn mo ní kìnìún kí lóun fẹ́ ó lóun fẹ́ nine west ọmọdọ̀ mi kó fún ó mú méjì dìfítánà méjì ó mú pink níjọ́ kan ó tún mú kíní kọ́lọ̀ kejì tó mú àwọn wẹ́ẹ̀jì tó tó ga báyìí nǹkan tó bá fẹ́ báwọn obìnrin náà èèyàn tẹ̀lé fún yàn ní nǹkan bọ́ ti kó kéèyàn máa ṣe dáadáa táwọn èèyàn bá tẹ̀lé wọn á máa pọ́n wọn tẹ̀lé wàá wá pamọ́ wàá máa wá sá pamọ́ síbì kan àá máa ṣèkà fún àwọn ẹni ẹlẹ́ni àwọn ọmọ ọlọ́mọ àwọn èèyàn léèyàn wàá máa ní èmi èmi anyway yorùbá ló sọ ó lẹ́dìyà ìrànà kò ń ṣe ohun àjẹgbé àní mo dẹ̀ fẹ́ sọ fún ẹ pé iṣu àtẹnubọ́rọ̀ mi kò kí ń jóná mi kì í ṣèkà fáwọn èèyàn bí mo ṣe wà ti máa ń fúyàn ní long group tó tó bá ṣiṣẹ́ mi wá mọ̀ ipò ti ṣe ọlọ́run ó ṣe ayé ọ̀run adáríjẹ ọ̀run adáríjẹ ọlọ́run adáríjẹ ìwọ tó ń ṣe ọlọ́run wàá bẹ ọlọ́run gan ọlọ́run kò kì í ṣe rọ́ bìkọ́ jẹ́jẹ́ mi ni mò ń lọ mi ò bá tèèyàn jẹ́ kì í ṣe pé bóyá mi lè bá tèèyàn jẹ́ mo mo kò decide ọlọ́run dẹ̀ ó dẹ̀ dá mi bẹ́ẹ̀ láti má bà tèèyàn jẹ́ láti má jẹun tó ń bà tèèyàn jẹ́ a lot of things ọlọ́run ló dá mọ́ mi ló fi kẹ́ mi ọkùnrin ọkùnrin dá ọ̀bọ̀ tí ọkùnrin wọn oh, no no mark and ọkùnrin kọ́ ló ṣe mí báyìí ọkùnrin kọ́ ọkùnrin ò worí mi. àwọn tó máa ń sọ mí lè sọ bóyá ọkùnrin máa ń múnú ẹ̀ dùn ní tó máa ń múnú mi dùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó máa ń múnú oníkálukú dùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni i'm doing my business i'm on my own i'm kí tí business mi flourish ó ṣe dáadáa inú mi máa dùn tí bá lọ́kọ gan fúnra mi gan màmá ọkọ tó bá fẹ́ mi gan máa ó máa wà òkè kì í ṣe pé kọkùnrin kan ó rò pé òun fẹ́ òun fẹ́ ba ayé mi jẹ́ kó wá mú mi bíi sílé bíi slave kó wá ń bu ayé mi kó ba ayé ara mi jẹ́ kó àánú ọkùnrin yẹn èmi náà màá pa ẹ́ sáyé tó bá tún kú tán gan ní tá a bá jọjọ ṣe wọ́n máa wà ní àkọsílẹ̀ forever ni ọ̀rọ̀ wọn yìí máa wà ní àkọsílẹ̀ forever. Did I delete anything? I hate K1 no. Nobody should ever tell me that I I I, I mo like K1. I hate him oh. Nobody would. tó bá tọ́jú èèyàn tó bá jẹ́ pé mo ṣẹ̀ màmá wí pé yẹ mo ṣẹ̀ ni but wàá wàá kàn wò mí pé o ti shake ń ṣèkà fáwọn èèyàn kan wá ló ń kọ́ mi lọ́gbọ́n ní mi ò ń ṣe ọmọ ten years mi ń ṣe eighteen years na nígbà tó mọ̀ mí mo ti ń ṣe dáadáa fúnra mi wàá kàn déédéé wá kọjú mọ́ mi wàá bẹ in àwọn èèyàn kàtì mí wàá máa láyé ẹ̀ ò ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ayé ẹ̀ máa bàjẹ́ ó ń bàjẹ́ bí mo ṣe ń sọ yìí ni gbogbo àwọn tó máa ń ṣe dáadáa fún ẹ gan tó ń support ẹ fún iṣẹ́ burúkú tó ṣe lórí mi yẹn ayé wọn máa bàjẹ́ bó ṣe ṣe ayé mi tán bá ti kó ọ̀rọ̀ jọ tán tán kóṣẹ́ jọ gbogbo ayé ọmọ wọn máa dàrú ni wọ́n ń kójọ lónìí á dàrú mọ́ wọn lójú those who are supporting you you mad or something you think I dey play with you ni ìkà lórí burúkú gba tí mo ń sọ̀rọ̀ lórí social media yẹn tó bá kàn wá tó sọ pé òkè tó kàn ṣe sọ ìtàn gbógun tèmi náà lábẹ́lẹ̀ mọ́ làwọn dàtí mo tó bá ti wí pé tó bá ti ṣèkà fún ẹ báyìí amẹ́sẹ̀ pò ń fẹ́ rẹ́yìn ẹ̀ ni kéwọ̀ díẹ̀ ni wàá sọ fún ẹ gbogbo àwọn tó ń wò ó tó bá ní lọ́kàn kémi Bọ́lá ṣukú àbí ọmọ mi gbogbo àwọn tó ń tẹ̀lé àtiwọ́ àti gbogbo wọn pátápátá lẹ́ẹ̀ máa yọ sọnù ìwọ ti ní oògùn àìkú àbí bọ̀ tó ì <laughs> jẹ́ n sọ fún ẹ o ní oògùn àìkú o tún ní gbẹ́rẹ́ àìkú tó sín àti òrùka àìkú tó wọ̀ o ti wọ́n o sì máa kú ni ṣùgbọ́n <laughs> ọlọ́run lè tó bá pẹ́pẹ́pẹ́ yẹn ọlọ́run kan lè fẹ́ fi ẹ́ ṣe ẹ̀sìn tó lágbára. ìkànnì ẹ̀ náà wàá máa wàá wàá ó gbowó ọ̀rọ̀ tí mo rọra sọ lẹ́ẹ̀kan tí mo ní ó gbowó nígbà tí ìgbà tí mo ṣe no to terrorist yẹn tòótọ́ ni kì í ṣe rọ̀ nítòbìnrin yẹn fi wá tán wá rè kó ń fẹ́ rajà lọ́mì yẹn wọ́n ṣe oríṣiríṣi géèmù gbogbo géèmù yẹn rìn ó borúkọ yín jẹ́ ni kò tún ṣe ṣorúkọ yín dání a lot of problem that Nigeria is tó ń face náà lára géèmù orí burúkú tí àwọn olùkọ́ tán kàn bìlí pé wọ́n gbọ́n ni wọ́n play ló ń ba gbogbo system jẹ́ kó help yín those game kò help yín ó ti cut majority yín short ó ti destroy majority of you you are still continue, continue playing the game game tó máa pa yín rẹ́ ṣó dìgbà tí. wọ́n máa ṣèkà kéwọ́n máa máa fojú bá ẹ ṣeré á máa finú bá ẹ jà. mi i'm not i'm not surprised anijẹ̀bù máa ń dọ̀bálẹ̀ gba etí èèyàn kì í ṣe tí mi ó ti gbá tó èmi gan máa dúró ọlọ́run máa dúró fo orí ẹ a ní dọ̀bálẹ̀ a ní àbúrò máa sọ pé a respect ẹ ṣé mo èmi náà lè súnmọ́ ẹ ń sìn torí pé kí n máa tẹ̀ sọ pé tó bá rí kéwọ́n sí yìí náà wọ́n máa kàn embrace ara wọn ni. mo lè gbé ìwé tí máa rẹ o lè gbé ìwé sílẹ̀ kí ìjọba ìlú ìgbọ̀n bá pé wàá máa gbé ìwé sílẹ̀ pé nǹkan kò ní ṣe mí kò ní ṣe ọmọ mi ìwà apààyàn apààyàn so ìyẹn bó ṣe jẹ́ o i still say no to killing and terrorism so for that tó bá rò pé fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ẹ̀mí ara ẹ̀ ló máa gbà ò kì í ṣe tèmi Bọ́lá Fọláṣadé o kí lẹ́yìn ṣe tọmọ mi ìyẹn bó ṣe jẹ́ o torí mi ń pa ẹ̀kọ́ sẹ́ni tó lè pa mí